bẹ́ẹ̀ ni wọ́pọ̀ ṣẹṣẹ eré tó bá jẹsẹ̀ tó ń bọ̀ máa já wa sí àwọn obìnrin ẹ̀ lè pa àwọn obìnrin wa náà wọ́n ń gbìyànjú nínú àwọn àwọn olórin jùjú wọ́n ṣe ń kọ jùjú lọ́n kọ fújì kódà kan ní sìn gan mo ti ẹ̀ ti gbọ́ pé olórin Islam kan tó jẹ́ wípé tẹ bá pàdé wọn lágbo ee tó bá ti fún yín ní asalaamu aleikum tó bá ti kọ̀yìn tó bá ti bọ́ sí ẹ̀yìn ìjọba tó bá ti rí àwọn fans Barrister apá lóye kẹrí ó dá o ọpẹ́ pásítọ̀ àwọn fans àyíbá ẹ ẹ máa gbọ́ ọyá kò mọlẹ̀ ṣẹ́rí kò sí orin tí wọ́n kì í kọ máa sì já wa sí àwọn àwọn amúlùdùn wa àwọn live band artist wa lóbìnrin mọ̀já sí àti gbọ́ táwọn ọkùnrin àti rí vintage vintage band sugar band ẹsẹ̀ rí sugar band yìí ah sugar vintage amele eléyìí Dangote ń ṣe ọmọ wọn Dangote ń ṣe gbéyàwó ni o àbáwọn àwọn àwọn tó jẹ́ pé àwọn àwọn tó jẹ́ pé ní nílẹ̀ nàìjíríà businessmen tí wọ́n ṣe fọwọ́rọ́ sẹ́yìn wọ́n ń kọrin fún SB ó wà ń awesome àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn ọmọkùnrin àwọn bàbá yìí wọ́n ń gbìyànjú wọ́n ń try kó yẹ pé kò sí orin tẹ́ fẹ́ báyìí tí wọ́n ní fún yín ẹ wo ẹ ká lọ gbọ́ orin slim case tó feature DJ Neptune àti ọ̀pọ̀lọpọ̀ àwọn olórin tó pe àkọ́lé ẹ̀ ní azaman tá a bá padà dé Tóyìn Abdul lè máa bá ń lé agodo láti fún wa ní campus gist. ẹ káàbọ̀ sórí abala campus gist níbi tí a ti máa ń mú àwọn ìròyìn tó tó tó hot tó lékàkà téyìn kan fẹ́ ṣe kíni téyìn kan fẹ́ gbọ́ ibi inú orí abala yìí láti máa ń mú gbogbo àwọn ohun tó ń ṣẹlẹ̀ ní gbogbo campuses wa wá fún yín orí abala yìí láti máa ń sọ fún yín ohun gbogbo tó ń ṣẹlẹ̀ ní gbogbo àwọn schools wa láàárín àwọn akẹ́kọ̀ọ́ ni tàbí láàárín àwọn olùkọ́ tàbí ní gbogbo agbègbè tàbí àwọn àyíká tí àwọn akẹ́kọ̀ọ́ wa bá wà. Orí abala yìí láti máa ń jẹ́ kí àwọn òbí mọ bó ṣe ń lọ gangan nínú school gbogbo àwọn ìwà tí àwọn ọmọ wọn wù ní school àti gbogbo àwọn ìṣe àwọn lecturer sí àwọn ọmọ wọn. Orí abala yìí láti máa ń sọ gbogbo ẹ̀ fún yín. Orí abala yìí náà láti àmọ̀ràn àwọn ìgbésẹ̀ tí ẹ lè gbé tí ẹ bá wà ní school gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ orí abala iná láti máa ń jẹ́ kí àwọn lecturers náà kọ́ máa mọ kí ni kọ́ máa kíyèsí ara lórí ohun gbogbo tí wọ́n bá ń ṣe orí abala yìí láti máa ń mú gbogbo ẹ̀ wá fún yín Abdul Olúwatóyìn ní orúkọ ti tèmi lọ́sẹ̀ yìí kí ni mo mú wá fún yín ẹ máa wò pé àtọ́yìn ó ti ti dé lọ́sẹ̀ yìí I can't wait àti ń dúró látara láti gbé ẹ̀ mo ti ti dé náà nìyẹn lọ́sẹ̀ yìí ohun tí mo ní wá fún yín ṣe rí ọ̀rọ̀ náà ṣé ọ̀rọ̀ ni màá pè ní àbí ìṣẹ̀lẹ̀ náà mo ti ṣàkíyèsí wípé ó ti fẹ́ máa pọ̀ ó ti ń di gbogbogbò ó ti ń ṣẹlẹ̀ ní àwọn schools tó ń pé ó ti ń di mini méjì mẹ́ta kó máa lọ di mẹ́rin márùn kó má di pé ó máa di nǹkan tó wá ń tàn káàkiri ni mo fẹ́ ṣe kí ni ni mo fẹ́ fi pé gbogbo àwọn schools wa ní Nàìjíríà sí àkíyèsí kí dẹ̀ nìkan tí mò ń sọ lórí èyí òun náà ni àwọn gbogbo sign out party tàbí àwọn incoming student party tí à ń pè ní àwọn hundred level students ẹ mọ̀ pé tẹ bá ṣẹ̀ṣẹ̀ wọ school ó máa ń ní àwọn party kan get together kan tẹ máa kọ́kọ́ ṣe as new intake of the school tẹ máa fi mọra yín tẹ máa fi ṣe fàájì and all that then ẹ̀yin tẹ bá ń sign out náà ó láwọn after school party kan náà tẹ máa ń ṣe ń pé òkè o mo ti ṣe tán nìyẹn ká lọ ṣe kí ni ká lọ gbádùn ara for the last time ẹ̀yin gangan ni mo ní bá sọ̀rọ̀ nítorí kí ni ó dàbí pé àkókò tó tí àwọn schools tó máa ma ṣe kí ni tó máa ma fi àkíyèsí sí àwọn nǹkan wọ̀nyí nítorí mo notice pé most of schools wọn kì í really inform àwọn school náà pé à a fẹ́ ṣe party ẹ̀ mọ̀ àwọn students náà máa believe pé schools máa restrict wọn lórí nǹkan tó yẹ kó ṣe àwọn school ò ní jẹ́ kó ṣe school lè sọ pé à tó bá ti jẹ́ party ni ẹ gbọ́dọ̀ ṣe ọ̀tọ́ bá ti jẹ́ pati ni tẹ́ẹ̀ bá ti lè ṣe é nu skul ẹ gbọ́dọ̀ ṣe kí ni ẹ gbọ́dọ̀ lọ ṣe ń tà mo mọ̀ pé torí ẹ̀ gangan làwọn student ò ṣe nífẹ́ ṣe kí ni ni wọn ò ṣe nífẹ́ jẹ́ kó tó àwọn school management létí àmọ́ àkókò wà ní kí àwọn kí ni kí àwọn school management fúnra ara wọn kí wọ́n ṣe kí ni kí wọ́n máa ṣọ́ àwọn student wọn kí wọ́n fi òfin yẹn kalẹ̀ pé any student either àwọn tó ń graduate ni o tàbí àwọn tó ń ṣe kí ni tàbí àwọn tó ń wọlé any party tó bá ti ń try láti organize tí wọn bá ti inform school kí ló máa wà fún de will be penalty for it ó dàbí pé tí òfin yìí bá wà ńlẹ̀ gbogbo àwọn students máa ṣe kí ni wọ́n máa sit caution ẹ má ní pé bóyá mò ń sọ eléyìí fún àwọn management àwọn school management kọ́ lè ṣe kí ni kọ́ lè dáwọ́ pàtítúrò rárá o ìdí tí mo fi ń sọ eléyìí ni wípé suicide ti ń pọ̀ mo ń ṣàkíyèsí wípé ó ti ń ṣẹlẹ̀ ní àwọn universities wa kọ̀ọ̀kan bíi Uyo bíi Cross River State àwọn hundred level students ẹ̀ ló ṣe kí ni ló ń sábà ṣẹlẹ̀ sí ìdùnnú wípé ah àwọn fẹ́ lọ ṣe patí àwọn fẹ́ lọ ṣe àjọyọ̀ o ṣé wàá mọ̀ nǹkan tó máa ń ṣẹlẹ̀ ní patí ọ̀hún wọ́n wá make sure pé gbogbo anywhere tó bá ti organize patí ẹ̀ kí ló máa wà ń bẹ̀ àwọn pools máa wà ń bẹ̀ bóyá kẹ̀dẹ̀ restrict wọn kọ́ má máa lo ibi tí pools bá wà pool nìkan kọ́ inú omi nìkan kọ́ lélẹ̀ kù sí gbà mí gan-an tí security ibi tó bá ti lọ ṣe patí gan ò bá tight ó lè fa jàǹbá fún àwọn students because ọ̀pọ̀lọpọ̀ ni ò ní mọ̀ wẹ̀ tí wọ́n máa ṣe kí ni just because of mi ń wẹ̀ ó yẹ kémi náà lè òun náà máa ṣe kí òun náà máa kó sínú odò á lọ wẹ̀ àwọn tó dẹ̀ wà láyìíkẹ́ wọ́n lè má ṣàkíyèsí pé kò mọ̀ wẹ̀ kẹ́ tó mọ̀ á di gbẹun ó máa di pé orúkọ school lọ́ọ́ máa máa dá wọ́n á ní à student of so so so school o student kan o akẹ́kọ̀ọ́ kan ní school kan o ó ṣe kinní kan o ẹ jọ kí irú àwọn ọ̀fọ̀ báyìí má máa ṣẹlẹ̀ ni mo ṣe ń pe àkíyèsí gbogbo school management kó jọ nítorí Ọlọ́run any party tí àwọn students bá ti fẹ́ ṣe kọ́ máa fi kíni kọ́ máa fi restriction díẹ̀ díẹ̀ sí bóyá kọ́ máa sọ fún wọn pé okay o gbogbo party tẹ́ bá ti organize we approve this but kò gbọ́dọ̀ jẹ́ tóní pool or we approve it but time báyìí ẹ gbọ́dọ̀ ti kúrò ń bẹ̀ or we approve it but àwọn security báyìí lẹ gbọ́dọ̀ kó lọ tí àwọn kan yìí bá ti wà ẹ máa rí pé gbogbo àwọn students gan máa ṣe kí wọ́n máa sit caution wọn ò ní fẹ́ máa ṣe àwọn party yìí ní gbogbo ẹ̀yin school management mú ẹ wo bí ní rí jù báyìí lọ lórí abala campus gist tọ̀sẹ̀ yìí mo lérò pé ẹ̀jẹ̀ gbádùn ẹ̀ gbogbo ẹ̀yin management wa nǹkan tí mo try láti sọ fún yín ẹjọ́ nítorí ọlọ́run kẹ́ bá wa ṣe kí ni kẹ́ bá wa fi sí àkíyèsí bóyá kẹ́ bá try láti sọ di part of òfin yín ni tàbí àwọn rules ní tí àwọn kí ni táwọn students máa máa ṣe tó máa máa ṣe kí ni tí wọ́n máa máa tẹ̀lé a ò fẹ́ ikú ọ̀wọ̀ ọ̀wọ̀ mọ́ ọlọ́run ò ní jẹ́ kí ó ṣẹlẹ̀ sí ẹnì kankan wa mọ́ àti ẹ̀yin student ti tọ́ pé ẹ máa máa form hmm. ọlọ́run má jẹ́ kí fọ́ọ̀mì gbé yín síbi tẹ́ ẹ fẹ́ o ẹ máa máa fọ́ọ̀mì kan tẹ́ ẹ lè ṣe just because your mates are doing it nítorí pé àwọn ẹgbẹ́ yín ṣe ẹ̀yin náà máa máa feel bí ń pa ó yẹ kí n lè ṣe kíní náà ó yẹ kí n lè ṣe kíní náà ẹ̀yin náà máa lọ ṣe àfarawé àfarawé yẹn máa ṣe kí ni ó máa kó yà jẹ yín tí ò dé yẹ kó rí bẹ́ẹ̀ ẹ jọ nítorí Ọlọ́run àwọn òbí wa wà lé wọ́n retí ká padà wálé ẹ má jẹ́ ká mú nǹkan míì lọ bá wọn ẹ jọ̀ọ́ mo rọ̀ yín ni mo bẹ̀ yín ni gbogbo ẹ̀yin student nǹkan tẹ́ bá mọ̀ pé ẹ lè ṣe tàbí ẹ kì í ṣe tẹ́ bá ti rí student yín tó ń ṣe ẹ má ṣe àfarawé láti ṣe ẹ maintain champion yín kẹrọra wà lórí ilé nìyí kẹjẹ kọ mọ̀ pé àkíní yìí mi lè ṣe o tẹ bá wá rí pé wọ́n ń fọ́ọ̀sì yín náà ni ẹ open up fún wọn pé kì í ṣe pé mi ìfẹ́ ṣe bọ́ mi ìmọ̀ ṣe ni mi ìmọ̀ wẹ̀ ni ọmọ kì í lọ sí pàtì ni kò burú jù wọn ò ní bù yín so wọn ò ní mú yín sí ẹ jọ nítorí Ọlọ́run mo rọ̀ yín mo bẹ̀ yín ní gbogbo ẹ̀yin student wa ẹ máa ṣe àkíyèsí àwọn nǹkan wọ̀nyí láṣẹ Èdùmàrè ìdí tí àwọn òbí wa fi fi wá sí kù ìdí náà kò ní ṣe kí ni kò ní di ìbàjẹ́ ire ayọ̀ ìròyìn ayọ̀ ìròyìn ọ̀tun la máa mú padà lọ sílé lọ bá àwọn òbí wa a ò ní rí jù báyìí lọ lọ́sẹ̀ yìí lórí abala campus gist mo lérò pé àmọ̀ràn tí mo mú fún especially ẹ̀yin management mo lérò pé kí ni ẹ máa mú lò ẹ máa ṣe ìgbésẹ̀ lé lórí ẹ wo ṣe bá fẹ́ kàn sí mi Olúwatóyìn ẹ lè kàn sí mi lórí zero eight zero six one three one six one zero two tẹ́ bá wò pé kẹ́ fẹ́ tẹ̀lé mi lórí Instagram ni ẹ lè tẹ̀lé mi lórí Cy underscore classic tó bá jẹ́ orí Facebook ni ẹ lè tẹ̀lé mi lórí Facebook Latifat Tóyìn tẹ́ bá wò pé Orísun wa gangan Orísun tiwa nìkan lẹ fẹ́ tẹ̀lé ẹ lè tẹ̀lé wa lórí Twitter at Orisun TV ẹ lè tẹ̀lé wa náà lórí Instagram at Orisun TV ètò ṣì ń lọ ètò sì ń tẹ̀síwájú ire ayọ̀ ìdùnnú la ó fi pàdé lọ́sẹ̀ tó ń bọ̀ ire o.